you ẹjọ gbogbo ọmọ nàìjíríà ẹjọ títorí Ọlọ́run please come to my aid mo ṣe fíìmù kan ní last week àṣírí pẹpẹ ni adèlò eégún eégún bá kàràkà yẹn sùn nínú múvì yẹn èèyàn kan fi fóònù ó dẹ̀ fi yà sí nìyẹn ó dẹ̀ sẹ̀ndẹ̀ sórí facebook àwọn eléégún dẹ̀ rí wọ́n ti bẹ̀rẹ̀ sí bá mi fa wàhálà láti last week wọ́n lọ́tà mi máa kú ìdí next seven days ẹjọ títorí Ọlọ́run ẹjọ mo bẹ yín ẹ bá mi bẹ àwọn eléégún mo ti rán gbogbo àwọn èèyàn sí wọn wọn ò ẹjọ ẹ bá mi bẹ wọn mi ò tapá síṣẹ̀ṣe ẹjọ títorí Ọlọ́run alápín ni òòṣà nínú eré fíìmù ọmọ ọlọ́jẹ̀ ni èmi náà mo fi àkókò yìí mo kí gbogbo ọ̀jẹ̀ àgbáyé pátá láti ìsàlẹ̀ tí tó fi dé òkè fíìmù kan wà ń ta àwòrán kan wà ń ta fóònù mi lọ́tún fi sẹ́ǹdì ẹ̀ the making tí wọ́n máa ń yà tá a bá ń ya iṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó bá mú fóònù dání tó máa ń yà kó tó di kó jáde nínú fíìmù ni tó wà ń ta yẹn àmọ́ àwọn tán kó tán mú eégún yìí wá mò ń wò wọ́n níwò kan lè sọ pé kinní yẹn ò tọ́ níbẹ̀ yẹn wọn ò sọ nǹkan kan tí tá a fi yà bẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tá a yà tán èmi pé àwọn tó ní fíìmù pé ká má jẹ́ kí bẹ́ẹ̀ wà nù fíìmù jáde nítorí pé èèwọ̀ ni wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu àmọ́ èyí tó jáde síta yìí èyí táwọn ọmọ yà nígbà tá a ya ibẹ̀ lọ́wọ́ ni ni wọ́n jù sórí fóònù mo dẹ̀ ti sọ fún ẹsẹ̀kẹsẹ̀ àmọ́ tó ní ká tún ti dìlítì ẹ̀ lórí fóònù mi àwọn tó máa ń di fóònù mi mú ni torí ìdí èyí mo fi àkókò ìbẹ gbogbo ọ̀jẹ̀ lóbìnrin lọ́kùnrin gbogbo àgbáyé pátá pé kájí èbù rẹ níbẹ̀ o ẹ̀jọ̀ ẹ má bínú kò lè bá fíìmù jáde láéláé ṣùgbọ́n ti yọ eléyìí náà ẹ má bínú torí olódùmarè mo fi arúgbó àtàsà mo fi bẹ̀ yín ẹ̀jẹ̀ èbù rẹ ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. ìgboro là ń jẹ ọpọlọ tó bá tutù awọ rẹ ó yí ni kí ló dé náà kí ló ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣèré orí ìtàgé ẹ̀yin onísinimá àbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ amúlùdùn tẹ́ ẹ máa ń torí nǹkan tí ẹ fẹ́ jẹ tẹ́ ẹ ń ba nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ jẹ́ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ jẹ́ ọmọ tí wọ́n bí ní ìdílé olóòṣà bóyá ọmọ eléégún àbọ̀mọ olóró àbí ọmọ ọlọ́ya àbọ̀mọ ológun àbọ̀mọ onífá ṣùgbọ́n tẹ́ bá ti wá tó jẹ́ nǹkan ṣẹ̀dálẹ̀ wa kò sí tó yẹ kẹ́ ẹ bàjẹ́ ètò tó wá jẹ́ kó dùn mí jù tó fi dùn mí jù ní wípé ẹni tó wá ṣẹlẹ̀ sí tí mo fi wá sórí ètò ní déédéé àsìkò yìí pẹ̀lú ìbínú tó tẹ́ bá ń wojú mi yẹ́rì pójú mi gan kọrẹ́ lọ́wọ́ ó ní alàgbà Ganiu Nafiu tí gbogbo ayé mọ̀ sí alápẹ̀ni wọ́n máa kíra wọn pé àwọn lọmọ kú lódò ọmọ kú lómi lómi ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ eléégún torí eléégún ni wọ́n ń kì báyìí kí ló tẹ̀ ń ṣerú sinimá eléyìí tẹ́ wá lọ ń ṣe é tí eégún báyàn ní àjọṣepọ̀ nínú sinimá tẹ̀sí mọ̀ wípé ìṣẹ̀ṣe tá a gbé dání yìí ó fààyè gbarú nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣèré orí ìtàgé ẹ lọ sọ́ra o kò wá ṣẹ́jọ́ lọ́wọ́ wọn bí kò ṣe wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe náà tó ẹ pé àtẹnujẹ ò jẹ́ kẹ́ ẹ gbádùn tí kì í bá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kú eégún tí wọ́n lò nínú sinimá yìí ẹ̀yin kan lẹ gbé fún wọn ṣé wọn sọ tó fẹ́ fi ṣe fún yín ni kẹ́ tó gbé fún wọn kí ló dé tà ń wúrú wà báyìí kí ló dé tà ń bàṣẹ̀ṣe jẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ yí pé gbogbo ẹni tó bá ti ba ìṣẹ̀ṣe jẹ́ ọ̀run ẹ̀ ló ń bàjẹ́ ìgbésí ayé rẹ̀ ló ń bàjẹ́ ẹ má jẹ́ aṣerú eléyìí mọ́ kò dáa alàgbàgà ní ìnáfíù kò yẹ kó tọ́ sí alápinni kò gba ayélujára mọ̀pẹ́ yìí ni kò yẹ kẹ́ ṣerú eléyìí nínú sinimá yẹn tẹ́ tún wá jọ́mọ eléégún ẹ tún wá ṣe sinimá tí wọ́n ń gbé ẹ̀kú eégún wọ̀ tí eégún báyàn sùn eléyìí ó tàbùkù sí ìṣẹ̀ṣe wa o ó lòdì sí ìlànà ìṣẹ̀ṣe mo tún wá fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe níjọ níjọ yálà ọlọ́sùn nìwọ jẹ́ ni oníṣàngó ló jẹ́ ni eléégún ló jẹ́ ni ọlọ́ya ló jẹ́ ni babaláwo ló jẹ́ mo fẹ́ kẹ́ ẹ dìde sí ọ̀rọ̀ yìí nítorí pé àwọn ibi tí ìjàmbá ti ń wọlé sínú ìṣẹ̀ṣe náà rè tí wọ́n fi ń rò pé ìṣẹ̀ṣe ò dáa kò tún wá ṣe léyìn nìkan o gbogbo ẹnikẹ́ni tó máa ti wá bá wípé àwọn fẹ́ lo ọ̀dọ̀ yín fún sinimá yálà babaláwo ni àbélégún ẹ débẹ̀ ẹ rí àrídájú tí wọ́n fẹ́ fi eégún yín ṣe àbí tó fẹ́ fi òòṣà yín ṣe kẹ́ ẹ tó gbà fún wọn kí wọ́n ṣe láláì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà fẹ́ ìlọsíwájú ṣẹ̀ṣe o ajá pé ẹ̀yin náà fẹ́ jẹlẹ̀ ń wá kiri ẹ̀ tó báyìí ti ń ba àwọn orúnmọ̀lẹ̀ jẹ́ àwọn orúnmọ̀lẹ̀ náà bàgbé sí ayé ẹ̀jẹ̀ ẹ má jẹ́ àbàjẹ́ ẹ jẹ́ àjọ túnṣe ni ẹ àjọ gbé ìṣẹ̀ṣe lárugẹ ni ẹ àjọ jẹ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n rò pé ìṣẹ̀ṣe ò da ipe ibẹ̀ ni gbogbo wa pátápátá àtẹni tó ti wà ń bẹ àtẹni tó ibẹ̀ la fi àbọ̀ sí ṣùgbọ́n báwo lọ́n ṣe wá fẹ́ fàbọ̀ síbẹ̀ pẹ̀lú lè tá à ń ṣe yìí nítorí ìjẹkújẹ tá à ń ba nǹkan yìí jẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde báyìí sí ọ̀rọ̀ àwọn onísinimá yìí àwọn ganan ń ba ìṣẹ̀ṣe lójú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tán ti bí wọn rè láti àsìkò yìí lọ báyìí àwa tó fi ń sọ fún yín lórí ètò àṣà Yorùbá TV pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ ń sọ pé torí pé òun fẹ́ ṣe sinimá nítorí tó fẹ́ jẹ tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn alálẹ̀ àbàjá gbogbo àwọn gbanúmọ̀lẹ̀ wọn abónítọ̀hún jà bó bá ń rí ṣe tẹ́lẹ̀ kò ní rí ṣe mọ́ tó bá fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ tó bá ti pè ẹ́ ṣiṣẹ́ má sínú àwọn tí ó ba ìṣẹ̀ṣe jẹ́ má sínú àwọn tí ó tàbùkù bá ìṣẹ̀ṣe nítorí pé ní tí wọ́n fi bí wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ àṣà Yorùbá TV àwa làwa ń kéde tá a sì ń kìlọ̀ fún gbogbo ẹnikẹ́ni pé ẹ jẹ́ ká lọ sowé agbẹ́jẹ́mọ́wọ́ káyé torí pa fẹ́ jẹun pa fẹ́ mọ́wọ́ lọ sẹ́nu ká ba nǹkan tó fi bí wa jẹ́ kí ọjọ́ ọ̀la wa kó lè bá a da tó bá fẹ́ kọjọ́ ọ̀la yẹn da má ba ìṣẹ̀ṣe jẹ́ o kò ní tọwọ́ tèmi bàjẹ́ o